Happy birthday to you, our mother, our sister. Yèyé lúfẹ̀ akú yín kú ọdún ẹkú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ọdún tó wọlé yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín ọdún ìdùnnú ló máa jẹ́ fún yín ní agbára Ọlọ́run. I celebrate many many more years in the land of the living ní agbára ọlọ́run ọdún yìí ayọ̀ ìdùnnú owó rẹpẹtẹ ọlá ìbùkún ẹ̀mí gígùn àlàáfíà òun ló máa mú wá fún yín in the name of God ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o mo ní kí n wá kí yín ni o ẹ ọdún happy birthday long life and prosperity to you long life and prosperity from Mashola Gist TV. I celebrate many many more years in the land of the living. ní agbára ọlọ́run ọdún yìí ayọ̀ ìdùnnú owó rẹpẹtẹ ọlá ìbùkún ẹ̀mí gígùn àlàáfíà òun ló máa mú wá fún yín in the name of God ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o mo ní kí n wá kí yín ni o ẹ happy birthday long life and prosperity to you long life and prosperity from Marshalla G. Stevie."